من الشيطان الرجيم وقال الذين جاء منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون يوسف أيها الصديق أفتنا في سبع بقرات جمال يأكلهن سبع عجاف يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون قال تزرعون سبع سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا فذروه في سنبله إلا قليلا مما تأكلون ثم يأتي من بعد ذلك سبع شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحسنون ثم يأتي من مع ذلك عام فيه يضاف الناس وفيه يعصرون الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمين. اللهم علمنا ما ينفعنا آمين. وانفعنا بما علمتنا آمين. وزدنا علما يا عليم يا خبير اللهم رب جبريل, رب جبريل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين. اهدني لما اختلف فيه من الحق بإذنك آمين. إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقواتي نيوم دلري لتما على تيوبا كايرو وبا مصر تيولا èyí tọ́já sí wípé gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n náà ló rẹ̀ tí wọ́n ká gaara tí wọ́n sọ̀rẹ́ndà tí wọ́n sọ̀rọ̀ ti ara wọn wípé apá àwọn ọ̀ka eléyìí tọ́já sí wípé ìkan nínú àwọn ìránṣẹ́ ọba tó jáde kúrò lẹ́wọ̀n níjọ́ kìíní àná tó ti wá nawọ́ sókè pé ẹjọ́ ẹ fún mi màá túmọ̀ àlàyé fún yín ṣùgbọ́n ẹnu nǹkan tí mo kàn nílò lára yín náà ni pé ẹ tú mi lẹ̀ kúrò nínú palace kí n jáde nígbà tí wọ́n yí bá yí padà dé máa ti mútùmọ̀ àlàwà abáyín ibi tí a wà náà nù ẹni yìí ti wá jáde <clears throat> kúrò nínú palace láti lọ síbi tí ó ti gba ìtumọ̀ àláwá lẹ́ni tó jẹ́ sí wípé kò sọ ibi tí ń lọ fún àwọn tí wọ́n wà ní palace pàápàá jùlọ kò sọ fọ́ba wípé ibi tí òun ti fẹ́ lọ mútùmọ̀ àláwá nìyí àtẹ̀sọ fún aláàrẹ̀ wípé ẹ̀kọ́ wà ń bẹ̀ wípé gbogbo àwọn tí wọ́n bá wà ní inú ìjọba tí wọ́n súnmọ́ aláṣẹ wọn kì í fẹ́ sọ ibi tí wọ́n ti ń mú oríṣiríṣi àwọn nǹkan tó dára wọn kì í fẹ́ introduce àwọn tó ń bá wọn produce nǹkan tó dára tí olórí like wọn kì í fẹ́ sọrúkọ wọn fún wọn kó lè bá àjá sí pé olórí yẹn kò ní kúrò lọ́dọ̀ wọn àwọn náà ni ọmọ rán ní gbogbo ìgbà bí wọ́n bá ń supply gọ́ọ̀mẹ̀ntì ní nǹkan kan wọn ò ní jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì mọ ibi tí wọ́n ti lọ kó wa tó bá gbé made in China ni wọ́n lè fi China làwọn ti lọ kó ìrọ́dẹ̀ ni kò kú ní mm-hmm. ti ń bá kó wa mm-hmm. tó bá lọ sọ pé ẹni báyìí ní ń gbà ń kó wa wọ́n ti mọ̀ pé náà fẹ́ sọ pé kí ni wọ́n fẹ́ máa wa ká sáìn ara wa ní arákùnrin àyà tànà ibi tí a gúnlẹ̀ sí ń bẹ̀ òun náà ni gbólóhùn tó sọ pé fa arsilon ẹran mi jáde pé kí n lọ wọ́n ní gbólóhùn fa arsilon yìí ó ń túmọ̀ sí wípé gbogbo ibi tá a bá ń pè ní ẹ̀wọ̀n kò yẹ kó súnmọ́ ibi táwọn èèyàn bá ń gbé á tó wá ń bèèlè ibi tá a pè ní ààfin ọba ó ní fa arsilon ẹran mi lọ wọ́n ní fa arsilon túmọ̀ sí pé ibi tí ẹ̀wọ̀n wà ó jìnnà sí ibi tí ẹni yìí ti ń sọ̀rọ̀ eléyìí ọjọ́ máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn aláṣẹ gbogbo gbàkígbà tí ìlú bá ti ń extend àbí tí bá ti ń fẹjú tí bá ń súnmọ́ ibi tí prison wà gbogbo gbà náà lẹ́yẹ kẹ́ máa shift sí àyè ibi tí àwọn ẹlẹ́wọ̀n bá wà sẹ́yìn ìlú sí ẹ̀yìn ìjọba wa nílùú tí a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè ẹ̀wọ̀n ó ti fẹ́ bọ́ sínú ìlú báyìí padà nínú òfin ayé tí a gbé jáde láàrin òun náà ni wípé ọdá kọjẹ́ sí pé tún ṣàtúnṣe gbogbo tí wọ́n kó àwọn ẹlẹ́wọ̀n sí kẹ́ kó tún jìnà kẹ máa gbé ilẹ̀ tí wọ́n wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù mìíràn ra ilẹ̀ sí inú padà kó wọn síbẹ̀ padà kí ló fà tẹ́lẹ̀ yìí fi rí báyìí torí pé ẹlẹ́wọ̀n lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ẹni burúkú níbẹ̀ ẹ̀wọ̀n tó kẹ́ni burúkú so eléyìí ó léwu púpọ̀ láti jẹ́ sí pé kí ẹ̀wọ̀n kí ọmọ súnmọ́ ibi tí àwọn èèyàn wà arákùnrin sọ fún wọn fa arsilun ẹran mi wọ́n dẹ̀ ti ràn wọ́n fún ní part pé máa lọ tètè wá lọ síbi tí ọlọ́ ti fẹ́ lọ gbọ́ ìtumọ̀ ara wa arákùnrin yìí ó dé ibi tó ní káyọ̀ ń pé kó wọn lọ síbẹ̀ láti lọ mú ìtumọ̀ àláwá yìí nígbà tí ó débẹ̀ ó wọlé torí pa sọ fún alánà wípé pass tí ó jẹ́ ó wọlé ó ti gbà látọ̀dọ̀ ìjọba bó ṣe wá ń wọ ibẹ̀ báyìí gbólóhùn àkọ́kọ́ tí ó kọ́kọ́ sọ jáde torí pé ọmọbi tí ẹni tí ń wá lọ ti ṣe ànábì wa Yusuf alayhi salatu wassalam ọmọbi tó wà wọ́n ní ààyè ìtafẹ́ kélé ni ó ń túmọ̀ sí pé ibi tó fi ànábì Yusuf sí bóyá róòmù ẹ̀ níjọ́ kìíní àrùn ní nǹkan bí ọdún méje sẹ́yìn tó ti lọ wọ́n ní ó ti mọ̀ pé bẹ́ẹ̀ náà ni òun ó ti kíni òun ọba kọ̀ lọ síbì kankan kọ yà kiri pé ẹ mọ̀ gbá ti máa tí àwọn jọ wà wọn lọ́dàbí pé yàrá kan náà áńgù kan náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ wà níjọ́ kìíní àná ṣe mọ̀ páwọn méjì kan tó wá ju wa Yusuf alayhi salatu wassalam táwọn méjì yẹn wá jáde tí kan jáde lé ikú lọ́wọ́ tí kan jáde lé ọlá lọ́wọ́ ń tẹ̀ wọ́n ní àìmọ́mọ́ wá ànábì Yusuf káàkiri nínú ẹ̀wọ̀n tó jẹ́ sí pé gbólóhùn tí ó kọ́kọ́ sọ náà ni pé ó dárúkọ ànábì wa Yusuf àìsàlátù wọ́n ló ń túmọ̀ sí pé ààyè yẹn náà ni ànábì wa Yusuf sí wà wọn kúrò mẹ́ yẹn náà ni ọlọ́wọ́n bá fẹ́ dálẹ̀ fún wa nínú ẹ̀kọ́ ti òní sóràtì Yusuf aya 46 àtúnkà 47 náà bákan náà àkà 48 àtúnkà 49

أفتنا في سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات أفتنا في سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر لعلي أرجع إلى الناس لعلهم يعلمون لعلي أرجع إلى الناس لعلهم يعلمون قال تزرعون سبع سنين دأبا قال تزرعون سبع سنين دأبا عصدتم فما عصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون فما عصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون ثم يأتي من بعد ذلك سبع شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحسنون ثم يأتي من بعد ذلك سبع شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحسنون ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون يوسف أيها الصديق فيه أفتنا في سبع بقرات ثمان يأكلهن سبع عجاف يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخرى يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون قال تزرعون سبع سنين دابا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون ثم يأتي من بعد ذلك سبع لا يهين كل ما قدمتم لهن إلا قليلا مما تحسنون ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعشرون He said, O oh, Yusuf, the man of truth, explain to us the dream of seven fat cows, whom seven lean ones were devouring and of seven green hairs of corn, and seven others dry, that, that I may return to the people that they may know. Yusuf said, For seven consecutive years you shall sow as usual, and that the harvest which you reap you shall leave it in chaos, all except a little of it which you may eat. Then will come after that seven hard years, which will devour that you have laid in, by in advance for them, all except a little of, of that which you have gathered, salt. <clears throat> Then thereafter will come a year in which people will have abundant rain and in which they will praise one and another. MashaAllah. Alhamdulillah. Ẹ̀yin olùgbọ́ wa alákùnlé. Anábì wa Yusuf alayhi salatu wa salam, wọ́n wà láàyè tí wọ́n wà. Ṣùgbọ́n arákùnrin yìí, nígbà tó dá yìí náà, nígbà tí ó pìrìsẹ́ǹtì ara rẹ̀, ẹni tó bá bá ọba gbé àbọ́ bá àwọn aláṣẹ gbé orí rẹ̀ máa pé púpọ̀ hmm. ó sì gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ sọ ẹ̀rọ bá léèyàn tí ń sọ̀rọ̀ ẹ̀gọ̀ ẹ lọ wò dáadáa ó sì ṣe pẹ́lẹ́ sí pé kò ló lé ayé lọ́dọ̀ abẹ́ àwọn kan tó dàgbà hmm. bí ènìyàn bá gbé lọ́dọ̀ àwọn àgbàlagbà tó gbé lọ́dọ̀ àwọn èèyàn gidi rí nígbà tó wà ní kékeré tàbí nígbà tó wà lọ́dọ̀ tí wọ́n ṣe tírénì fún ẹnu rẹ̀ ẹ rí pé tí bá ń sọ̀rọ̀ ẹ máa rí pé ọ̀rọ̀ rẹ̀ ọbálàkáyé mu ọ̀rọ̀ rẹ̀ ojú ti wà ń bẹ̀ yóò máa bí ó ṣe pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ fáwọn ènìyàn nígbà tó jásí pé arákùnrin yìí lábẹ́ àwọn aláṣẹ lọ́wà àwọn aláṣẹ ò dẹ̀lé mú ẹnì kankan kó súnmọ́ wọn bí kò ṣe pé lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣẹ̀kẹ́ ò pé sọ́mọ ọ̀rọ̀ sọ sọ́mọ bí àti báyàn sọ̀rọ̀ sọ́mọ bá àti báyàn gbé alẹ́ èèyàn ń pọn ọtí fọ́ba ó ń bu omi fọ́ba ẹ wá ní òní nílà káyì láti mọ bí ó ṣe pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ fáwọn èèyàn ọ̀rọ̀ ọjọ́ náà nígbà tó kọ́kọ́ rí Yusuf alayhi salatu wa salam ó ní Yusuf ìwọ ànábì ọlọ́run tórúkọ rẹ̀ ń Yusuf ìwọ tórúkọ rẹ̀ ń jẹ́ báyìí ayyuha Yusuf ayyuha siddiq títí ìbá ṣe rí pé ọ wà lẹ́wọ̀n mi ò bá kọ́kọ́ torí pé ìwọ tó jẹ́ sí pé ìwọ lẹni tó dáa jù lọ́rọ̀ kò sí mm. bá yẹn òdodo ni bó o bá bá rìn ìrìn òdodo ni tó bá mú nǹkan mímú òdodo ni ẹ̀yìn gbogbo nǹkan tó ń ṣe nínú ìgbà tá a fi bọ́ ọgbé nínú ẹ̀wọ̀n yìí a mọ̀ pé kí ni ọ́ olódodo ni ọ́. ó ròyìn ànábì Yusuf débi wípé tí kì bá ṣe pé wọ́n wà lẹ́wọ̀n kì bá tí kọ́kọ́ dárúkọ wọn torí pé tá fẹ́ pín àyàn lé tá bá wa léèrè wo ló ká kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ṣé ká kọ́kọ́ sọ wípé èèyàn ńlá ọlọ́lá kábíyèsí àbí your excellency tí náà ní kákọ́kọ́ wí ni ká tó dá orúkọ èèyàn àbí kákọ́kọ́ dárúkọ ènìyàn ká tó wá máa sọ wípé àwọn náà ní bàbá àdínì àwọn náà ní bàbá kìnnìkan àwọn náà ní excellency èwo ni ó lápọ̀nlé jù kákọ́kọ́ dárúkọ táìtù tí èèyàn ń jẹ́ ká orúkọ ẹ̀ wá náà lápọ̀nlé wà ń ṣùgbọ́n nígbà tí èèyàn irú àpọ́nlé wo ní ń bẹ lára rẹ̀ tí kì bá sọkùnrin yẹn tó wà náà lọ́mọ̀ pé àpọ́nlé bẹ lára anabi yusuf àríṣọ́lá tó wà òun náà wá lò gẹ́gẹ́ bí gbogbo ẹlẹ́wọ̀n ṣe ń pè wọ́n tẹ̀m̀pù hmm. ẹlẹ́wọ̀n òjọ̀gùn àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n jọ wà lẹ́wọ̀n wọn jẹ́ pé anabi yusuf pé èèyàn ńlá hmm. àyọ̀gbà àwọn pé èèyàn ńlá bó èèyàn ńlá máa wà ní hmm. ẹ̀wọ̀n so arákùnrin náà wá lo gbólóhùn tí gbogbo àwọn ará ẹ̀wọ̀n ń lò fúnra wọn fún ànábìwá Yusuf ó sì sọ kú lára orúkọ wọn ó pè wọn lórúkọ wọn ní Yusuf ayyuha siddiq Yusuf ayyuha siddiq ah, èmi náà pè ọ gẹ́gẹ́ báwọn ẹlẹ́wọ̀n ààrẹ ti ń pè ọ ṣùgbọ́n mi mọ̀ ọjọ́ àwọn ẹlẹ́wọ̀n lọ mo fi pé ayyuha siddiq Yusuf ayyuha siddiq eh, bẹ́ẹ̀ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn á ni eh, ẹni náà má fẹ́ gba nǹkan lọ́wọ́ ànábì Yusuf ni ọgbọ́dọ̀ kún ẹlẹ́ ìkọ̀bọ́dọ̀ pé gẹ́gẹ́ bí àwọn ará ẹ̀wọ̀n ti ń pe ànábì Yusuf àlàfà Yusuf Yusuf Yusuf ẹlẹ́mẹ́ pé Yusuf ó ní à ọ fẹ́ gba nǹkan ni sọ̀rọ̀ tó dáa jẹ́ ọmọ ìyá mi tó bá lọ sọ́dọ̀ àwọn èèyàn ńlá ọ gba nǹkan sọ̀rọ̀ rí o kódà ká mọ̀ fún ẹ tún sọ pé ah ọlọ́run jẹ́ ara yín pé ẹ mọ̀ mọ̀ pé kò sí ńlẹ̀ mi tó bá dìgbà mi mọ̀ pé tó bá wà ńlẹ̀ bí n bá béèrè ẹ̀ sì kí ni ẹ fún mi ó rí pé yóò dá lóhùn padà ṣùgbọ́n kò fún ọ ní ẹ hmm, owó òsì tó kó dání ọwọ́ eh, rárára dá òkú òwúlò rárá ọ̀dà àwọn ẹ̀sọ́ ọmọ fún ìtìlẹ̀kùn líle mọ́ra rẹ ni sọ̀rọ̀ tó dáa fi èèyàn ńlá tó bá fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ o arákùnrin ọgbọ́n púpọ̀ ní wa ń Yusuf ayé ọ̀sìn díìkù tó jẹ́ sí pé òdodo lọ́wọ́ máa sọ aptina fi sábà ẹ̀ bá ti ń sí máa fi sábà ẹ̀ bá ti ń sí máa láìtọ̀ sí pé ọ fọ́ sí wẹ́wẹ́ aftina ìyẹn ni pé báwa fọ́ sí wẹ́wẹ́ nǹkan tó bá rí alátàárí fi sábà yẹn bá kọ̀rọ̀ tìǹ àwọn màálù méje sì máa ń tí wọ́n sanra yá kúlóhùn náà sábà tó jẹ́ sípò àwọn màálù tó ti gbẹ wọ́n wá ń gbé wọn ní káló káló káló bákan náà ìyẹn nìkan kọ́ wọ́sàbọ̀n àrìn tó ń àtúnwárí àwọn nǹkan tó jẹ́ pé e, e, nǹkan ọ̀gbìn tó jẹ́ sí pé ó tutù wàá kàrà yá bìsàtì tí tó tún wá gbẹ náà tó náà jẹ́ méje méje tí wọ́n ń gbò náà mí káló káló làálẹ́ àrùn jírùn ìlànà ìlànà ìlànà wọ́n wá ń sọ fún ànábì wa Yúsúfù pé tọba ti túmọ̀ ẹ̀ fún orin tán tọba ti ṣàlàyé àláyé fún wa tán mi ò ní dé mọ́ra o kì í ṣe mi nìkan ni mo ní àwọn èèyàn ni mo wá rẹpẹsẹ̀ǹtì ara ayé ni mm-hmm. wọ́n náà sì mọ̀ pé tí mo bá lè dá padà sọ́dọ̀ wọn wọ́n bí mi lè rè pé ló túmọ̀ rẹ̀ ó kọ rẹ̀ òkìkí dé fún ọ nìyẹn mm-hmm. làálẹ́ tí mo bá ti gbọ́ tán o arjẹ́hùn ìlànà. làálẹ́ arjẹ́hùn ìlànà wọ́n á padà lọ báwọn èèyàn láti lọ jábọ̀ fún wọn la'allahum ya'lamun. la'allahum ya'lamun. ẹ sọ ma kó tó bá túmọ̀ aláì ó di gbajúgbajà nìyẹn hmm. la'allahum ya'lamun ya'lamuna annaka fadil hmm. ya'lamuna annaka eh, siddiqa ya'lamuna ka'annaka zu ilmi hmm. ẹ̀yìn pé wọ́n ní pa maf'ulu bihi wọ́n pa rẹ̀ ń bẹ̀rùn kálífà àmá gbé gbogbo tó bá wùwà síbẹ̀ hmm. ìgbà mí àmá wà tí kòránì bá pa ọ́bjẹ̀tì rẹ̀ pé à mí ní dákọ̀ ẹ̀fọn wọ́n sọ fún ọ pé n ti bẹ́ẹ̀ yọ kọjá kásọ ọ́bjẹ̀tì ẹ̀yọ kan nìyẹn gbogbo tó bá wá yẹ bẹ̀ máa gbé bẹ̀ máa gbé bẹ̀ la'allahum ya'lamuna ay ya'lamuna wọ́n ní ọkùnrin yìí sọ fún pé tó ọba ti túmọ̀ ẹ̀ fún mi tán tí mo bá sọ fún wọn tán bóyá tí wọ́n bá gbé túmọ̀ àláfíwọ̀ ló túmọ̀ rẹ̀ wọ́n mọ̀ pé èèyàn ńlá kan bẹ lẹ́wọ̀n làálàhùn yàálàhùn. làálàhùn yàálàhùn olùgbọ́ mi wọn náà mọ̀ pé tó jẹ́ kọ́ àwọn èèyàn wà lẹ́wọ̀n ni pé àwọn tó bá jẹ́ sí pé wọ́n parọ́ ọmọ ẹ̀dẹ́ wọ̀n ni lọ́mọ̀ pé àwọn aláṣẹ ọmọ pé wọ́n parọ́ ọmọ ẹni hmm. ìjọ kíjọ tí wọ́n bá ilé mọ̀ pé irọ́ ni wọ́n pa ọmọ ìkàláṣẹ ọ̀jáde ni hmm. wọ́n ní túmọ̀ tọkùnrin sọ wọ́n ní ọ̀rọ̀ tọkùnrin sọ láàrin ó ti ń fún ànábì Yusuf ní sígínà pé ah, àkókò tá a jáde ní ẹ̀wọ̀n ti kínú ojú ń tó wọ̀ hmm. ní làálàhùn ya'lamun làálàhùn ya'lamun ẹ̀ tí sọ ní pé wọn ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé èèyàn gidi ni ọ wọn ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé nǹkan bẹ ní kíni lára rẹ wọn ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí pé agbára ń bẹ lọ́dọ̀ rẹ wọn ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí pé ẹni tó lè wúlò fún kíni fún lù ní ọ hmm. ẹni tó bá wúlò fún lè wà lẹ́wọ̀n hmm. tó bá lẹ́wọ̀n tí wọ́n bá ti mọ̀ pé yóò wúlò wọn mọ̀ bí wọ́n ti gbé jáde padà tí wọ́n mọ̀ ẹ̀ náà lò ló fi lè jẹ́ wípé gbogbo àwọn tí ọ̀rọ̀ bá ti rí báyìí ni a máa rí ẹ̀kọ́kọ́ ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ilẹ̀ alẹ́ arúgbó wọn ilẹ̀ nínú arábìnrin sọ́fà àrí sọ́látù ọ̀sẹ̀lám tó bá jẹ́ pé wọ́n ni wọ́n bá gbúrú àlàbá ń wá wọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wà lámà tó bó kè ẹwà sáà agreement èlò lẹ́sàn hmm. ìmọ̀ mi lẹ́fẹ́ ẹ̀yin tẹ́ mọ yìí mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àkókò àtú tẹ́sí kí ni mọ wá wà anábì wa yusuf àríṣẹ́lá ẹ̀ torí bí anábì ti parí ọ̀rọ̀ anábì yusuf ó ní alkerimu hmm. ibnu alkerimu ibnu alkerimu ibnu alkerimu yusuf àríṣẹ́lá tó wà sàlámù ó ní anábì yusuf táwọn ẹni ọ̀wọ̀ ni ẹni ọlọ́rẹ̀ ni nítorí ẹ̀ pé ni bàbá rẹ̀ olórí pípé ni bàbá tó tún sí bàbá rẹ̀ olórí pípé ni bàbá tó tún sí bàbá rẹ̀ náà olórí kíni gbogbo wọn ní ọjà ànábì ọlọ́run nítorí pé ànábì Yusuf wá jẹ́ ẹni tó jẹ́ sí pé ẹni tí wọ́n ti tó ti ọlọ́run ti kọ́ wọn lọ́gbọ́n láti kékeré wọn wọ́n tún wá bá ọgbọ́n nù ilé wọn wọn wà á fowó mọ́ pé ẹ̀yin tẹ́ fìyà jẹ́mẹ́lẹ́wọ̀n láti jẹ́ ni ẹ̀wá ńlá làkàlà ọwọ́ bà yín nìyẹn wọn ò sọ báwọn tó ẹ́pà wà ní àtọ̀gbẹ̀ ẹ̀ àìjẹ́ wọ́n dààmú jẹ́ kọ́ ta fáwọn náà torí kí wọ́n fìyà jẹ èlé náà anábì mm. yusuf ọ̀sìnbàní olùgbọ́ mi alápọ̀nlé tẹ́nìkan bá ṣe ń tí ọ̀dà tí ọ̀ tọ́ bá náà ṣe dáadáa má ti ẹ̀rú náà aburú tó ṣe fún ọmọ máa bá kí ńlá bá dáadáa torí bí dáadáa tó bá ṣe níbi tó gúnlẹ̀ sí tiẹ̀ ni pé ó tún máa dáa sí tiẹ̀ kò ní pé kọ́ má dáa sí Yusuf wá túmọ̀ àlá náà fún wọn láìsẹ̀sẹ̀ máa ń pé ẹ padà wá mm-hmm. láìsẹ̀sẹ̀ máa ń sọ wípé wait dákun ìṣẹ́jú méjì mo fẹ́ ronú sí gbogbo àtàbá mm-hmm. fẹ́ sọ kankan ní ìṣàkọ́ ronú pé ah, kí la fẹ́ wí mm-hmm. tí wọ́n wá gbé nǹkan ńlá tó tóbi tó báyìí tí gbogbo ara ayé ò lè túmọ̀ rẹ̀ tí wọ́n wá gbé bẹ́ẹ̀ nìkan ṣoṣo tí ò sì wà ní ààyè tó jẹ́ sí pé kówè síbẹ̀ èèyàn máa wà lẹ́wọ̀n kan máa kówè lọ́bẹ̀ dáàbò pé sáré ìyàwó ìwò túmọ̀ rẹ̀ lójú ẹsẹ̀ wàlàǹsẹ̀sà lànàbí yusuf sọ wípé ìtàsọ̀rọ̀ ọ̀run na sábà á sí ní lọ́bá ń túmọ̀ àlá lọ wẹ́lẹ́wẹ́lẹ́ ọba ń fọ wẹ́lẹ́wẹ́lẹ́ fọ́kùnrin yìí wọ́n ní bí ọkùnrin yìí ṣe gbé túmọ̀ àlá lọ bá ànábì wa yusuf alayhi wassalam tó gbé àlá tó bá láyẹn tó lọ gbé fún ta bá kọ̀m̀pí abó ṣe pìrìsẹ̀ǹtì èyí àti bí ọba náà ṣe pìrìsẹ̀ǹtì ẹ̀ níjọ́ kìnìún àná lánàá fún àwọn aláṣẹ ìlú hmm. a rí pé kò sí yàtọ̀ kankan mẹ́ hmm. wọ́n lè túmọ̀ sí pé ẹni tí ń fún ọba lómi àbí tí ń fún lọ́tìn wọn lórí ẹ̀sẹ̀ kíni ó pé púpọ̀ hmm. ẹlòmíì tí a bá fi sẹ́ran láti òkè odò sí òkè ìsàlẹ̀ lásán ẹ̀rì pé tí ìbáyìí tó kí sàrẹ̀ báyìí ó ti gbàgbé díẹ̀ mẹ́. àlá tó jẹ́ sí pé gbogbo àná mọ̀ pé kọlọkọlọ lórí seven seven seven seven tí gbogbo ẹ̀ sì takora wọn tí o sì bá ní tí ọba àti mọ̀ pé nǹkan ṣe rí rí kéèyàn wá gbé lọ́ba nǹkó tẹ̀ kọ́ má lékún kò lékún àràfin kan kò lékún lẹ́tà kan kò sì dín lẹ́tà kankan kù kódà kò lékún àmì tá à ń fi sórí ọ̀rọ̀ kò tún wá dín àmì kankan kù ní àmì tá à ń fi sórí ọ̀rọ̀ wọn ló ń jù wípé ọkùnrin tí ń bá ọba pa ọtí ọlọ́mọ àfoníkí ni lẹ́bùn tó pọ̀ lẹ́lọ́bí jẹ́ pé gbogbo àwọn aláṣẹ lọ́pọ̀lọpọ̀ gbà wọn kì í sábà jẹ́ kí ẹnìkan súnmọ́ àwọn pẹ́kipẹ́ki bí kì í bá ti pé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gbé Hmm. aláṣẹ tó yẹ pé dírẹ́fà àti ẹ ó tún ti ọjà gallop ọmọ fún òtí ìjà aláṣẹ ń tẹ̀ ní ẹ̀ ẹ̀ tí ìbá jẹ́ aláṣẹ ẹni tó mọ tó lè dírẹ́fù tó dáa jù ló ṣe kí ni lọ́ọ̀ employ hmm. tó bá fẹ́ wa cook tí ó máa bá ọ dáná oúnjẹ kì í sí pé wọ́n lára pé sábà ń wá kan èyí tí aláṣẹ ń tẹ̀ ní ẹ̀ dáa jù kódà wọ́n ṣe competition hmm wọ́n ṣe competition tàwọn ṣe competition competition mm-hmm. lẹ́yìn ìgbà náà ṣẹ̀ṣẹ̀ wà mú pé eléyìí ni mo fẹ́ mú ló fi jẹ́ sí pé eléyìí mímú ẹni tí pé wọ́n máa bomi fọ́ba àà ah, ah, ẹlọ́mọ̀ tí wọ́n ti gbé yẹ̀wò dáadáa ni ẹ̀wọ̀ ló fi jẹ́ sí pé ó pìrìsẹ́ǹtì àlá ọba fún anábì Yusuf alayhi salatu wa salam kò dín kò sì lè pàápàá anábì Yusuf náà wá gba àlá náà ó wá bẹ̀rẹ̀ sí wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ lọ́wọ́ á mọ̀ pé ìtumọ̀ àlá tánàbí Yusuf tú fún yìí náà ẹn tí ń pọn tí ń bu ọtí ni yóò tún lọ mú bọ́ ọba àtàrà àlùpadà mm. ẹ ẹ nígbà tí anábì Yusuf wọ́n máa túmọ̀ àlà kò béèrè owó lọ́wọ́ wọn ọkàn tú lọ náà ni kò ti bí ọkùnrin léèrè pé ẹni búrú wọ̀nyí kìíní àná tí rán ọ pé ọmọ gbàgbé mi lọ́dọ̀ ọba tó ọba jáde tán o ti gbàgbé ó ti ẹ̀ gbogbo sáìdì ẹ̀ ọmọ ọmọ ẹni tọ́wọ́ yìí ti wọ́n gbà lọ sí dáadáa fún kìíní anabi yusufu kéré ẹ̀ o tẹ́ máa bí alẹ́ rẹ̀ pé tí fi kiri rẹ̀ wọ́n ní anabi yusufu rí pé àǹfààní gbogbo òlú náà ló gbé wa mm-hmm. pásánà kìíní ẹgbẹ́ ní ti tèmi yẹn ló fi jẹ́ pé wọ́n sọ pé torí èèyàn bá tara nìkan mm-hmm. kọ́ wá fi kó bá gbogbo kíni gbogbo ara mm-hmm. ifo àǹfààní jẹ pé ò ní ṣùgbọ́n aráàlú ní àǹfààní kan tó kọ wá sáǹfààní gbogbo aráàlú wọ́n ní eléyìí ni èèyàn fi ń sọ pé bá a ṣe tòlú ọwà nù sọ́tù Yusuf ọwà nù tán ànábìwá Yusuf bó ṣe tòlú tí ó fi tòrò dáadáa gbogbo ìdùfidù àtàwà náà lu nàìjíríà àtàwà yìí àti kọ́ńtì tó ti ń gbọ́mí náà tí kìí nàìjíríà tó bá jẹ́ sí pé a nírú ideology ànábì wa yusuf alayhi salatu wassalam pẹ̀lú lu wa ní ìlú wọn níwà bó ti wà tí a máa ní epo ah, àwọn èèyàn kan ní àti kíni wọ́n kó wọ́n fa okùn yẹn wá dì torí àpò tara wọn mm-hmm. tí wọ́n bá ní iṣu wọn o kò sí tó wọ́n nàìjíríà bí kọ́ńtì tó bá wà láyé lọ́mọ wípé àwọn èèyàn kan ní ọ̀sìn kìíní náà ta kókó rẹ̀ mm-hmm. torí àǹfààní tara wọn anábì Yusuf nílá àwọn èsì bẹ́ẹ̀ ń tà wọn mm-hmm. ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ náà túbà ń bẹ̀ ẹ jẹ́ kí lù ọ̀dà iná ọ̀tàn gbà mí ẹ bá ní kíní kíní wọn láwọn sáńtà la fẹ́ gbà millions two hundred millions náà ni àwọn táwọn gbénu kọ́ńtì nàìjíríà yìí lásán torí ẹ̀yin bí ẹ̀yin bí hundred péré tẹ́ fẹ́ benefit pé ẹ̀yin lẹ̀ ń kó ẹ̀yin tó wọlé lẹ́sìn fi ìyá jara lù tó báyìí ẹ̀yin jẹ́ gọ́fìmẹ̀ntì ọ̀rá yìí ṣe achievement ọ̀fẹ́ achieve bẹ́ẹ̀ náà lọ́rọ̀ títì mẹ́wàá ní títì bẹ́ẹ̀ gọ́fìmẹ̀ntì fẹ́ ṣe ẹnì kan sọ pé náà ẹ má ti ṣe o torí pé bíbàjẹ́ rẹ̀ ló ń bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan bó ti lọ́nà anábì Yúsúfù nílá àkọ̀jẹ́ rí bẹ́ẹ̀ ààrẹ sọ́dá tó wọ̀n sẹ́rà ó túmọ̀ àládà rẹ̀ torí pé àǹfààní gbogbo ìlú ní agbé wa kí ló wí. anábì ní tazura ní dáàbà tó gẹ́gẹ́ bíi ẹ dáa bá ó pè kárakára ẹni pé jójúmọ́ sáwọn ní kárakára bóyá lómi ọmọ tó máa kárakára ẹni pé ó ṣe sòṣe ara yóò tó máa ṣe tó máa sòṣe ó fi gbogbo ara àtẹ̀mí ó fi ṣiṣẹ́ ó hmm. eh, fi gbogbo ara àtẹ̀mí ó fi ṣiṣẹ́ yẹn wọ́n ẹ máa gbin ko ẹ máa lo ko ẹ máa gbin gbá ẹ máa gbà gbogbo nǹkan tẹ́nu jẹ́ gbogbo nǹkan tẹnu tẹnu mu gbogbo ẹ̀ pátápátá ẹ fọdún méje gbìn ẹ ṣiṣẹ́ àṣekára lóko yín dáadáa dáàbà tó tí ẹ̀ bá wá ṣiṣẹ́ àṣekára báyìí ní àmà rò pé a sì jẹun àjẹkára náà àrẹ́bìsí mi náà ẹ̀ ní jẹun àjẹkára o fàmà sọ́tún fàdàrú òfin sọ́mbólè ìlà kọ́lì ìlànà tàkùlù ni. fàmà sọ́tún fàdàrú òfin sọ́mbólè inú làákà yọmí ni a máa sọ pé tọ́bá ṣiṣẹ́ kárakára ó yẹ kó jẹ kárakára inú ọdún méjì tí mò ń sọ fún yìí tẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí torí ti bẹ̀rẹ̀ náà ní bí mo ṣe ń túmọ̀ tẹ́ bá ti ń túmọ̀ àlà fún yàn bẹ́ẹ̀ náà ní fi ń bẹ̀rẹ̀ ìdìbò àti ìdàmọ́ pé sọ́sẹ̀ ti ń bọ̀ ní next week next ah kò sí ń jẹ́bà ń bẹ àlá o hmm. ẹ̀ ń bá mà túmọ̀ àlá ní a bá gbàlà wá bọ́ ẹ̀tọ́ mà túmọ̀ àlá tọ́ bá ti tú fún ẹ báyìí mà pé bí wọ́n ṣe ń tú tẹ́yìn náà ni kò sì máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ hmm ànábì Yúsúfù ní tẹ́ ẹ bá wá iṣẹ́ kárakára tẹ́yìn àrí sọ́lá àti wọ̀sẹ̀lám fọ́dún méjì tẹ́ ẹ dákú fọ́dún méjì kárakára kì í ṣe pé wà á jẹun kárakára o hmm. gbogbo ní tẹ́ ẹ bá kó lérè oko fàmà aṣọ tún <coughs> gbogbo ní tẹ́ ẹ bá kó lérè oko fádàrúhù fi súnbólè fádàrúhù fi súnbólè ẹ má yín o ẹ má tu ẹni pé ẹjọ́ wà nínú ilé rẹ̀ hmm. súnbólè náà ni nǹkan tó yẹ sí pé ó gbé àwọn èso mi sínú. tó wá jẹ́ na yoruba síírí ni àwọn Yorùbá máa ń pè síírí síírí àgbàdo náà ni àgbàdo tó wà lára kòkò wọ́n pè ọwà náà sóńbùlù ẹ̀mí ẹ̀rọ pé àgbàdo tá a bá ń jẹ àgbàdo yẹrin tá à ń jẹ lára kòkò rẹ̀ yẹn tá a bá ti lè jẹ́ kóun tàbá bá ń yín kó lára kò ẹ̀mọ́ nìyẹn ṣùgbọ́n ti ọkà bàbà tá a bá ṣe ilé kù sí òkè tá a ṣètò náà sínú tiẹ̀ náà tá a síbẹ̀ a wípé kò jẹ jíjẹ nìyẹn alábi yusuf wa ní fádà rúhọ fi sọmbólè ẹ jẹ́ kó ṣẹ́kù síbi ilé rẹ̀ ẹ má yin gbogbo jẹ tán o ẹ má jẹ gbogbo irin tán o ṣe mọ̀ pé ńlẹ̀ wa ń bíbà yìí àgbàdo yàyà kuyà lásìkò tútù rẹ̀ tọ́bọ̀ wá yá àwọn ẹ̀jẹ̀ ọ̀wọ́n hmm. gbogbo àgbàdo wọn ti bẹ́ẹ̀ bàbá lọ lọ́nà gbogbo àyè tó bá lọ́nà pé erin o pòróǹtò kìíní kankankan àwọn jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ nígbà bá wá jẹ́ tán báwọn tó bá di pé ẹ̀rùn bá wá dé àgbàdo wà sí kìíní yọ wà wọn èyí ti tó jẹ́ sí pé ajẹ́ ń jẹkújẹ ọ̀pọ̀lọpọ̀ àgbà ló ti ń bẹ́ tútù tútù nì kí wọ́n èrí jẹ tán wọ́n èrẹ́ nìyẹn àtàn àwọn tó ṣe náà ó tún fún ọkùnrin òkú pé kọ́n bá ṣe ṣòfò ẹ̀ẹ́sẹ̀ mọ̀ pé a ti jẹ́ ń jẹkújẹ nìyẹn anábì ṣòfò ní ẹ̀ẹ́kọ́nọ́máìsì nǹkan oko yín bẹ́ẹ̀ náà ni gbogbo kọ́ntì tí ọba ti manage irú nǹkan báyìí ni wọ́n máa sọ́fà náà padà ni hmm. ẹ lọ́wọ́ máa fi gbogbo nǹkan tí à ń jìyà sí nílẹ̀ wa tá wà ní nàìjíríà tá áfíríkà generally òun náà ni pé à manage nǹkan tó lọ́n fún wa hmm. tá a bá manage ẹ̀ ni àwọn alámọ̀gbádùn jùlá yóò àwọn yusufu ni ẹ má yin gbogbo ẹ̀jẹ̀ tán ẹ má jẹ gbogbo àgbàdo ń tútù tán ẹjọ́ sẹ́kù sínú kùkù ẹ̀ kẹ́kù sínú àká illa qalilan mimma ta'kulu díẹ̀ tẹ́ jẹ náà nìkan jẹ. illa qalilan mimma Aya yìí sin ń fi ń fi ń yé wa yìí pé ẹni jẹ́ pọ̀ lọ́dún méje o ṣùgbọ́n ẹ̀ ṣiṣẹ́ pọ̀ lọ́dún méje yẹn ẹ̀ dákó pọ̀ lọ́dún méje yẹn o ṣùgbọ́n ẹ̀ nítorí pé ẹ̀ dákó tọ́pọ̀ ẹ̀ wà pé a fẹ́ sí nǹkan tọ́pọ̀ a sì jẹ́ náà níbẹ̀ ẹ̀ má ṣe bẹ́ẹ̀ o ẹ̀ kó pamọ́ wọ́n ní pìlẹ̀ ni pé a lè kó ọjà pamọ́ ní nǹkan tá à ń lò pamọ́ nítorí kí ó lè bàjẹ́ sí pé yóò wúlò fún wa lásìkò tí nǹkan ọ̀hún padà a ma kó pamọ́ nítorí ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ ní àṣẹyìn èyí tó fi du àná sí a bá wọ inú fíkèwò rẹ̀ náà anábì Yúsúfù ní ọdún méje ẹ fi ṣe àṣekára ẹ wà ní jẹun tó nǹkan ẹ jẹ níwọ̀nba ẹ yóò kọ̀lílá mi máa ta ẹ yóò ẹ jẹun tẹ ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ jẹ nítorí pé ẹ dáko ẹ ثم يأتي من بعد ذلك سبع شجاع Ànábì Yúsúfù á sọ fún wọn wípé sọ fún wọn wípé àlá tí wọ́n láyì lẹ́yìn ìgbà tí wọ́n bá lọ́dún méje tí wọ́n ṣiṣẹ́ dáadáa tókó tókó tókó ṣe dáadáa òjò rọ̀ níwọ̀n bá tiẹ̀ kìsìkójú ọdún náà ọ̀pọ̀ jù ọdún méje òun náà kìsìkójú rẹ̀ ọ̀pọ̀ jù níwọ̀n bá nọ́mà náà ni ṣùgbọ́n ẹ ṣiṣẹ́ dáadáa ẹ kó nǹkan pamọ́ ẹ wá jẹ díẹ̀ níbẹ̀ ẹ wá lọ mọ̀ wípé ọdún méje kan tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ tó jẹ́ sí pé ọdún méje náà ṣìdáàd ọdún pọ̀jù ní ń pè ní ṣìdáàd ọdún tó jẹ́ sí pé èèyàn gan fẹ́ lè máa jẹ ẹni tí kọjẹ ṣìdáàd ọdún tó yẹ ní pé ọdún tí ò lè yí sí faraàlú ni ṣùgbọ́n tọdún méje yẹn bá dé bẹ́ẹ̀ bá gbé nǹkan kà á wò ó bẹ́ẹ̀ ẹ̀ nǹkan kan wálé gbogbo ń lẹ́ẹ̀mù wálé lóko lọ́dún méje nì ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà gbìyànjú wọ́n lè àmà bẹ́ẹ̀ bìkílà àwọn àmàjẹ fọ́dún méjì wọ́n ń tẹ́ ẹ fi pamọ́ lọ́dún méjì àkọ́kọ́. yà kùnà kọ̀dámtùm láhùnà ìlà kọ́lílàmù àwọn nǹkan tẹ́ kó pamọ́ lọ́dún méjì àkọ́kọ́ ten safe ten safe ten safe yìí ẹ wà rọra jẹ lọ́dún méje tí ó jẹ́ ọ̀dánì hmm. ọdún méje lẹ́ẹ̀fi jẹ ní tẹ́ fi pamọ́ fọ́dún méje àkọ́kọ́ ah, subhanallah ó di fourteen years <laughs> àlámà lágbára púpọ̀ hmm. eh, wọ́n ní <laughs> àlámà sílẹ̀kùn nǹkan tó jìnà fún ni bí yàn bá ma bí yàn bá jókòó lásán tó bá ma tí ó bá ma bí ó ṣe lu láìfò gbèsè ayé jíjẹ mímu rẹ̀ fọ́dún kan lásán péré hmm. ẹ pé yóò plan dà hmm. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmíì ọmọ tí ó ṣe láàrin oṣù kan kò plan wá ti gbowó oṣù báyìí fúlò ó ti là tánu àwọn tó ti parí oṣù ti lè máa yáwó ah, bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ lómi bá rówó báyìí tàbí ó rí opportunity báyìí kò ní rò pé àyíbá ah, àmọ́ ọmọ líle ní ọ̀la ọ̀pọ̀ mílẹ̀dẹ̀ wọ́n ní àìtúmọ̀ aláyàtà látọ́sẹlẹ̀ yìí ó kọ́ ọ̀yàn bí yóò ti sílé ayé ẹ̀ wọ́n máa rò pé bó ṣe tutù náà ní ọmọ tutù lọ wọ́n rò pé bó ṣe ń wá iná ní oṣù kìíní ní ọmọ wa máa pa mílẹ̀dẹ̀ ògbẹ́nu gbèsè ayé rẹ̀ tó bá rí nǹkan kan lẹ́yìn má rò pé yọ wà lọ́la ṣùgbọ́n nínú àkàpọ̀ lọ́n lè mú àṣùgbọ́n lọ́n máa ń ṣe bẹ́ẹ̀ kò sí ni ìyọ̀n ní máa àwọn Yorùbá náà ní pé ìgbà kan ọ̀tọ̀ bíi òréré wọ́n gbà bọ́lọ̀ ti ṣayé nìyẹn ló fi jẹ́ sí pé ọdún méje àkọ́kọ́ wọ́n dáko wọ́n rí nǹkan kó ṣùgbọ́n ẹ má jẹ gbogbo ẹ̀dàn ẹ má fọwọ́ mẹ́wẹ́ wá jẹun nígbà náà mm. torí pé ọdún méje kan tó ń bẹ̀ ó ń bọ̀ wá tó jẹ́ sí pé yóò le kó yóò le gan o yóò le kúkú wà fún yín o ẹ̀yin tẹ́ ẹ wá fi pamọ́ ńgbà náà ẹ wà sí kíni ẹ máa jẹ mm. tó ń ti bẹ́ẹ̀ náà tẹ́ bá ń jẹ náà sí gbogbo ẹ̀ náà jẹ tán ni ẹsẹ̀ nǹkan kan kù ń bẹ́ o. ilá pàlílà mímá tó sínú ni. ilá pàlílà mímá tó sínú. ẹsẹ̀ díẹ̀ kù nínú àwọn nǹkan tó jẹ́ sí pé ẹ bá jẹ torí pé ìyàn náà yóò mọ̀ lọ́dún náà lọ́dún méje yẹn débi wípé tẹ́ ẹ̀ bá ṣọ́ra ẹ jẹ àwọn nǹkan tó jẹ́ sí pé ẹ tó máa fi gbẹ̀mí lọ́dún mi padà mọ̀ ẹ jẹ mọ̀ tẹ́ mọ̀ pé kápítà ń bẹ fún bísínẹ́sì ni wọ́n ní ẹ̀kọ́ yìí sọ ọkọ wáyé pé bó ti wulẹ̀ kó lé kí ìwọ́ tó ń ṣe bísínẹ́sì tó bá jẹ́ sí pé nǹkan kan bá tiẹ̀ kó bá àwọn èrè rẹ̀ mọ́jẹ̀ kó bá kíni o kápítà anábì yusufu ní ayé sọ́látù wọ̀sálàm àwọn èyí tẹ́ẹ̀rì gbìn padà ẹ má jẹ́ mọ́ o bí yàn bá jẹ́ oníṣu nísìn àgbẹ̀ oníṣu bó ti wulẹ̀ kíyàn ò mú tó má jẹ èyí tó fi gbìn iṣu tó fi gbìn iṣu míì padà má jẹ́ mọ́ o kódà kó fi bí panú torí pé ẹyọ kan òun ni ó fi bí iṣu ńlá padà ní ọdún mi tó bá tẹ̀lé Eh, wọ́n náà lábí Yusuf sọ fún ayé pé àyà kúlnà máa kọ̀dám tún làhùn náà ilà kọ́lì ilà mímá tó sínú ó ní àyàfi díẹ̀ díẹ̀ nínú nǹkan tẹ́ máa gbìn tẹ́ gbìn padà tí ó jẹ́ kóró eh, seed tẹ́ padà tí òjò bá dé padà lẹ́yìn ọdún méje tí ọ̀dà dànù tẹ́ bá jẹ gbogbo ẹ̀ tán tójò bá dé kílẹ̀ gbìn kò sí tẹ́gbìn mọ́ ẹ̀fì yẹn náà pamọ́ ọ̀ràn nígbà tí wàá sọ bá nǹkan kálukú náà ti máa lẹ́bùtò bó tu lẹ́kọ̀ọ́ tó méje yẹn le tó ìta àfi gbin tójú bá dé padà àfi pamọ́ síbẹ̀ lẹ́yìn ìgbà náà anábì sọ́fún tẹ̀ síwájú pé. ثم يأتي من بعد ذلك Yusuf wa mú wa láàrin yìí kò sí nínú àlá o kò sí nínú àlá tó bá lá ló fi jẹ́ sí pé <laughs> ipò tánàbí Yusuf wà níbi ìtumọ̀ àlá kí èèyàn tó kẹ́nìkan tó gun orú ẹ̀ kó tó gun rẹ̀ àfi tó bá jẹ́ ànàbí ọlọ́run lókun mm-hmm. gbogbo àwọn sàbí ànàbí rọ́bì aláìhùn tí wọ́n máa ń túmọ̀ àlá wọn ò tó bẹ́ẹ̀ fún túmọ̀ àlá délé fún un nítorí mm-hmm. wọn bá rí wọn náà wọn fi túmọ̀ fún ẹ ànàbí Yusuf ní ṣé àlàtẹ́ gbé wánu mo ti túmọ̀ ẹ̀ fún yín ẹ tún wá gba ènì ẹ gba kíni ènì ènì náà ni tẹ́wà máa wá òpin mo lè tí wá múlé ìwá ilé òun ti kọjá gínú ọkọjá lẹ́fù àwọn tí wọ́n túmọ̀ hmm. àlá anábì Yusuf wá sọ fún wa pé ẹ gbọ́ o lẹ́yìn ìgbà tẹ́ lálà tá a ti túmọ̀ rẹ̀ fún yín tó tún kù ẹ tó ń mọ̀ lẹ́yìn ìgbà tẹ́ bá lọ́dún méje tó gbóná tán ẹ má rò pé yọ́ máa gbóná lọ. Wá fi aṣọ lẹ́yìn a àgbà náà ẹ̀tùn wá rí ọdún mìíràn tó tutù ọdún kan wà wá lẹ́yìn ẹ̀ padà ọdún náà ọdún ni wọ́n pè wọ́n pè ni hmm. ó rí pé níbi àwọn ẹ̀kọ́ tó lè kọjá níbi ááyà yìí ó sábà sí ni hmm. sábà ti rí àmọ́ni máa pé ọdún nìyẹn hmm. ọdún tó ṣe kíni ọdún tó tutù ni ọdún tó jẹ́ sí pé ó ní lára ni Yusuf wá sọ fún wọn

òjò ya yọ pọ̀ débi pé fn ah, ah, ọlọ́run mọ̀ kú iṣẹ́ rẹ̀ tá a fi lọ́dún méje tá a rojò hmm. lójú wa rọ̀ tó bá yòókọ́ sùn náà. náà. bójú náà bá ti wá pọ̀ tó pípọ̀ tí ó pọ̀ tó yóò bí maka fún yín kí lọ ma tí ó bí fún yín náà ni wà fi yín wà fi yín kódà bẹ́ẹ̀ fẹ́ fún júùsì lára àgbàdo ẹ fún báyìí ọmọ jáde júùsì àgbàdo àgbàdo júùsì tàbí méjì tàbí ẹ máa fún un tẹ́ máa jáde báyìí tẹ́ máa fún wà fi hìyà kò sí tẹ́ múnú nǹkan oko tẹ́ fẹ́ fún júùsì mẹ́rin tí ò ní sékìnì tí ò ní jáde torí pé kìíní nù ẹ̀yìn tí nǹkan bá lọ́ra lára tán là máa fi wà fi hìyà sírù náà gbogbo nǹkan tẹ́ bá tún báyìí ẹ máa fún un tẹ́ máa bọ́bá mọ́sàn báyìí kó tó gé báyìí ó ti túbẹ̀ ọmọsàn mm-hmm. dáhùn mọ́ ní ìsìn ọ gbogbo ọwọ́ rẹ̀ ní ó lẹ́ ó ṣẹ̀ṣẹ̀ máa fún lágídí lágídí pé ń fẹ́ kọ́sẹ́ kú ń bẹ̀ jẹ́ ń fún dáadáa eléyìí má sì tẹ́ni yọ́ máa jáde ànábì sùfún ọsọ bá ń fún wọn yìí pé ọdún yẹn o ẹ lọ́wọ́ máa pé ọdún ńlá ni o kí lọ́dún náà. Wa alábi yusufu ní ọdún náà tó bá dé gbogbo nǹkan tẹ́ ń pè ní juice yọ wà pọ̀ wọ́n ní tẹ́ bá dé juice tó bá pọ̀ ń dùkẹ́ mọ̀ pé òjò ń rọ̀ dáadáa ń bẹ̀ ní tíbi tẹ́ bá ti mu juice mọ̀ pàrọ̀ dẹ̀ wọ́n nìyẹn hmm. ẹni ha ọwọ́ náà tó ń gbọ́ mi ń jòló tí mo jíìsì kan sọmọ pé ọba ti jẹun báyìí ọmọ lé lórí ni ojú ọba mu jíìsì ara dẹ ọnù hmm. wọ́n ní àpẹẹrẹ pé wọ́n máa mu jíìsì tó pé jíìsì yọ wa surplus yọ wà yàlàyàlà wọ́n ló túmọ̀ sí pé ọdún náà púpọ̀ hmm. gbogbo nǹkan rọrùn fáwọn èèyàn kì í wá sí pé àwọn olówó nìkan ní lọ́dún náà náà wá wò lò wọ́n ní àpẹẹrẹ tá a sọ pé ìlú rọrùn ní pé tẹ́ bá rí tálíkà rẹ̀ yẹ sípò náà mú jíìsì mi ìfẹ́ máa dárúkọ àwọn jíìsì èmi ní èyí mú tó nǹkan hmm. ṣùgbọ́n àwọn tó mọ̀ àwọn náà mọ̀ hmm. ẹni tó tálíkà jù ní àṣọ ah, ah, ní jíìsì ah, èwo lọ fẹ́ ní ó béèrè hmm. ẹni tó tálíkà jù ní òlù àṣọ ní jíìsì títọ́sọ ní àbí ti ápù àbí ti kí ìwọ náà ní gbogbo ilé àwọn olówó gan ní gbogbo ilé lásìkò tọ́dà bá dà hmm. mọ́ tí rọrùn bá dé àwọn gbogbo kìíní yọ sí kìíní yọ wà available lọ́dọ̀ àwọn ènìyàn wọ́n ní ọ̀rọ̀ tí ànábì Yusuf sọ fún wọn láàrin àrí sọ́dọ̀ wọ̀sẹ̀lám ọ wà nínú in tó fún ní ipò ńlá lọ́dọ̀ kìíní lọ́dọ̀ ọba hmm. nígbà tí wọ́n gbé túmọ̀ àlá lọ́ba padà pé ah túmọ̀ àlá sí túmọ̀ ní Paris òun ní ẹ̀mí ọba balẹ̀ sí jùlọ hmm. tọ́ba bá gbọ́ pé ọdún méje ọ̀rọ̀rùn ọdún méje yóò kúrò tí ọ̀wà máa ti ń bẹ lẹ́yìn rẹ̀ mm. ẹni bí inú bàǹjẹ́ náà ni ọba yẹn wà padà ṣùgbọ́n ànábì Yúsúfù tún délẹ̀ pé lẹ́yìn ọdún méje àkọ́kọ́ ọdún méje kejì rìn sọ wá rọ́dún kẹtọ́ wà lẹ́yìn rẹ̀ ni ara dẹ̀ mi lórúkọ rẹ̀ ń jẹ́ mm. ara tù mi lórúkọ rẹ̀ ń jẹ́ mm. kò sí nǹkan kan tó bá fẹ́ gbọ́ ju pé ara tù lù lọ wọ́n ní ọba yẹn nígbà tí ó gbọ́ ìtumọ̀ aláì ilé ilé ìyẹn wà wà nínú ẹ̀wọ̀n ẹ̀dìdì lọ́gbé wa ló fi jẹ́ sí pé ìparí àwọn ọba náà lù ọba torí ẹ̀ bá pè gọ́vùnà torí ẹ̀ bá pé president torí ẹ̀ bá pé gbogbo bí tó bá wà tó bá yẹ kó aláṣẹ bá ní ọ kódà bó ṣe báálẹ̀ lásán ọ̀nì tá a fi máa màpòrí rẹ pé onáà ni pé wọ́n máa sáré lọ́sàn lóru lórí bó ni ìlú yẹn ó ṣe kíni yóò ṣe dáa torí pé tó o bá ti sáré lọ́sàn àti lóru bí ló ṣe dáa bí ọ̀run ṣe báwọn ènìyàn báwọn ènìyàn ṣe rí nǹkan jẹ nírọ̀rùn ìṣọba rẹ o hmm. èyí ti gómìnà rẹ o èyí dẹ́ ti president rẹ o àwọn area yìí ẹ̀kọ́ ti mẹ́ńbẹ̀ fún gbogbo àwọn aláṣẹ nù ẹ̀kọ́ tí mẹ́mẹ́ fáwọn tá a jẹ́ onílù tá ń ni pé gbogbo ògbàkígbà tá a bá ń gbénú òlù ká má máa rò pé yọ́ lọ ní gbogbo ògbà bákan hmm. a máa lògbà tí ó ti kíni tí ó yìí sí dáadáa a sì máa lògbà tí ó dà yóò kù díẹ̀ káàtó ṣùgbọ́n kò gbọ́dọ̀ máa kù díẹ̀ káàtó lọ láíláí hmm. yọ́ máa kù díẹ̀ káàtó fáwọn àkókò kan àwọn gọ́ọ̀mẹ̀ntì mi ni a máa sọ fún wa pé ẹ bá wa lẹ́yìn oṣù mẹ́ta gbogbo àwọn tó lè yóò ti kíni yọ lọlẹ̀ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún ìwọ náà má gàpa o kọ corporate pẹ̀lú kíni pẹ̀lú ìjọba torí pé ilé ayé tá a wà yìí bí òṣèlú ló ṣe máa lọ ní gbogbo àyè nìyẹn yọ máa lé ńgbà mí yóò sì máa rọrùn ńgbà mí ṣùgbọ́n tó bá ti lé ká máa rí pé ìrọ̀rùn ṣe kíni ìrọ̀rùn dé lẹ́yìn ẹ̀ padà tí ọba ti síràn lẹ́yìn líle ìlú ó tù máa lórí padà ẹ̀kọ́ tí ọba táwọn aláṣẹ ìlú kọ́ òun náà ni pé ká máa sáré ní gbogbo ìgbà bóun ni rọrùn ó ti bá aráàlú wọn anábì Yusuf alayhi salatu wassalam wọ́n túmọ̀ àlá bí lẹ́fù bí tó yẹ sí pé ọba gan àbí ẹni tí ó wá sojú ọba àtàràlù lọ́dọ̀ wọn tó wá gba ìtumọ̀ àlá kò expect pé wọ́n lè túmọ̀ èdè lẹ́fù yẹn nígbà tí wọ́n wá gbọ́ tán níbo ni wọ́n dá lọ padà ọ̀dà wa lójú pé yọ padà lọ sí ilé náà ni àwọn ẹ̀kọ́ tí wọ́n ń bẹ àti omi ọgbọ́n tí ń bẹ lára àwọn àyà mẹ́rẹ̀ẹ̀rin yìí ọ̀pọ̀ kódà ìwé rẹ̀ ti máa ń bè pọ̀ dáadáa tábà látẹnubọ̀ nìsín àádùn máa lo wákàtí kan lọ ni mm. so àbá ní pé ká fi pamọ́ títí di ẹ̀kọ́ mi ti ń bọ̀ kọjá sí pé àwa àwọ ọbẹ̀ àwa máa wo àwọn àǹfààní tó pọ̀ tó jẹ́ sí pé gbogbo olùgbọ́ wa yóò sì kíni yóò jẹ náà arákùnrin nígbà tó wọnú ẹ̀wọ̀n padà ó ní Yusuf ayé wa sì bí. Yusuf ayé wa sì bí orúkọ rẹ náà nìyẹn torí pé mo fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ mo gbọ́dọ̀ pọ́n ọ lé mo gbọ́dọ̀ yẹ mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ yìnyàn mo gbọ́dọ̀ ṣe mo gbọ́dọ̀ káràmáàsìkì rẹ aftina. aftina fi sábẹ̀ ìbàkọ́rọ́ ti ń fi hàn. يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخرى يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون قال تزرعون قال تزرعون سبع سنين دابا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون ثم يأتي من بعد ذلك سبع المرشدات مني ما قدمتم لهن إلا قليلا مما تحسنون ثم يأتي من بعد ذلك عام فيه غار الناس وفيه عاشرون tó bá di ẹ̀kọ́ tó ń bọ̀ insha Allah àwọn àlàyé tó ń bẹ àwọn àyà yẹn a pàápàá jùlọ orúkọ tí wọ́n pe ànábì Yusuf ń bẹ àyíṣàtàwí àṣàyíhà sídìkà tó bí gbogbo lónìí àwọn àwo ni wọ́n tún jẹ́ bẹ́ẹ̀ àwọn àwo la tún lè lò fún àti pé kí ni tó máa àṣìdìkà a máa wo àwọn ẹ̀kọ́ tí bẹ́ẹ̀ ni a máa wo eh, bákan náà eh, àwọn ìtumọ̀ àlá tí wọ́n tún kí ni ó jẹ mọ́ tẹmọ̀ pé wọ́n sọ pé wọ́n dákú fọ́jọ́ ọdún méje hmm. eh, yóò ṣòro ọ̀rùn fún wọn wọ́n sì lọ ọdún méje mìíràn bí wọ́n bá dákò kò ní kó fún wọn hmm. ṣùgbọ́n nǹkan tí wọ́n bá tupamọ́ lọ́dún méje wọ́n jẹ níbo ni wọ́n ti mú àwọn ìtumọ̀ aláyàn jáde sí lára màálù ni wọ́n ti mú èwo ni màálù gbígbẹ́ ń bẹ èwo ni màálù tútù ń bẹ èwo ni gbó gbígbẹ́ ń bẹ èwo ni títí wọn náà bá lálàbá ń sí bó ṣe túnu ní òkè ìwọ́lì eh, lálàpọ̀ oríwé ilé ní ìsìntà túmẹ̀ lọ́nà míì fún ẹ̀ mọ́ irú ilé yẹn nígbà tó jẹ́ sí pé ọba lọ́lá láhùn lọ́jọ́ sọ pé ìtumọ̀ rẹ̀ jẹ mọ́ ìlú tó bá jẹ́ sí pé wòye sọ ọba tó ọba láwẹ̀ ó ní bí wọ́n sì túmọ̀ ẹ̀ fún ẹ̀ ẹ̀ lómi wọn wà pé ah, tó bá ti rí màálù méje lórí kíní màálù méje tó sara ah, ọ̀la ń bọ̀ nìyẹn o mm-hmm. tó bá rí màálù méje tó gbẹ ah, òsì ń bọ̀ nìyẹn o mm-hmm. ọmọ o bá ń kọ́ làlá o bẹ́ẹ̀ sì túmọ̀ àlàkọ́ ni o tó gbogbo eléwọ̀n ó nìdí lẹ́sẹẹsẹ ní ń pe ìtumọ̀ àlá

táàbà ti ṣe báyìí ìlú ò lè dà àtàwa náà àtàráàlú àti aláṣẹ agbọ́dọ̀ ti ṣe báyìí kí ló lè bà dá ìlú wa ọlọ́njẹ́ kọ́ dára wọn nàìjíríà ọlọ́mọdé kọ́ bàjẹ́ gbogbo kọ́ńtì tí ń wò mí náà ọlọ́mọdé ló yẹn bàjẹ́ wa akhiru